ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa hmm, alehikima alehikima ètò tó ń kọ́ ni lọ́gbọ́n bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ ni lọ́gbọ́n ni bàbá hmm, ọlọ́mọsàjà rí yín pẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ sọ fún wa nísìnyí pa zulehijja àwọn èèyàn máa kan pa a kan náà a orí a sì gbàsà pé wọ́n ní tọ́ba ti pé bá ti ká má gé kaná ká má fàrùn orí tó di ẹ̀yìn ìjọ ọdún ká tó ṣe gbogbo kíní wọ̀nyí kí ni ẹ̀yin rí sí àárín yìí ṣé bó ṣe rí náà nìyẹn àbí. masha allah ẹni tí ó fẹ́ pa ẹran hmm. tọ́lọ́ ń bò láṣìírí pé mo fẹ́ pa ẹran àwọn ìsera kan wà náà tóun náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ti ṣe wí ni. Hmm kó ti mú gbogbo eléyìí àwọn nǹkan tí ò ní lè ṣe ni kó ti ṣe wọ́n kalẹ̀ irú nísìn lánàá èèyàn ti gé ìkànnà rẹ̀ kalẹ̀ ó ti ṣe gbogbo àwọn nǹkan kan ṣe mọ tá bá wà nínú ihram náà. láti fún oṣù rẹ̀ ní ọ̀wọ̀. ọ̀wọ̀ tá bá ti wà nínú aṣọ ihram hmm. àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣe mọ́ a ti wá prepare rẹ̀ kó tó di pé a gbé ihram tí òfin ní já sí ìnira fún wa títí tá a fi wá parí àwọn iṣẹ́ bóyá umra la kọ́kọ́ fẹ́ ṣe ń gbà bá parí ẹ̀gbà náà láti lọ lè é e mọ́ ṣe à ń gérun à ń gé ìkànnà à ń ṣe kinní bẹ́ẹ̀ náà ló ṣe wà fún ẹni tí ó fẹ́ pa ẹran kóhun náà ó gbìyànjú láti ṣe ọ̀wọ̀ fún oṣù yìí so ẹ rí nínú tó yẹ ká tún fi ṣera láǹfààní òun náà ni wípé tóṣù yìí bá ti dé bó ti ṣe dé yìí náà nísìn àwọn àdúrà tó yẹ ká máa ṣe a tún rí kà pípé wọ́n ní anabi musa aleyhi salatu wa salam wọ́n ní qala ya rab wọ́n lè sọ pé ọlọ́run ọba mi o da'awtu falam tajibu da'awati ẹ̀ ń ṣàdúrà yín pé ọwọ́ ọlọ́run ò sì dá mi lóhùn fa alimni shay'an ad'uka bihi ọlọ́run wa kọ́ mi ní tí mo fi pè ọ́ hmm. wọ́n lánàá bí ọlọ́run wa fa awha Allahu ta'ala ilayhi bó ṣe pé wọn àti ọlọ́run wọn jọ máa ń communicate ni hmm. kò sí ẹnìkankan láàrin wọn ọlọ́run wa ń sọ fún pé ya musa iza dakhala ayyamul ashir ayyamul ashir min le hijja ọjọ́ mẹ́wàá tó wọlé lè nìyí ọwọ́n ọlọ́run sọ fẹ́ fanu musa pé tó bá ti wọlé fakul kul la ilaha illallah aqdi hajatak. allahu akbar àdúrà tó máa ṣe ni pé la ilaha illallah la ilaha illallah tó bá wá ń ṣe ń wá bí abùkátà rẹ̀ ẹ̀ wá rí gẹ́gẹ́ bí èèyàn anabi musa kala ya rab kulu ibadik yakuluha gbogbo yẹn ní sọ bí àwọn gbogbo àná tí mo lọ sọ́dọ̀ àwọn afáwa táwa rọjò kalẹ̀ tábà sọ́dọ̀ ni à kò sí lè tó bá wọn tọ mo lọ lè ṣe láhàúlà wọlá kò wọta ilá bìlá mọ́kànlá mọ́kànlá mi pa aládùúró tá a sọ kalẹ̀ láhàúlà ti bóyá láhàúlà ah. àbí mo lọ lè ṣe bísímìlá mọ́kànlá ah, ah, tọ anabi musa ìgbéyàn náà wá sí wa ní kúlù ìbáàdìkà yà kúlù ha gbogbo àwọn èèyàn náà ní í ṣe láìláì láì ìṣòro náà ní wàá tó ti ya pọ́ńtọ̀ tó ti pọ́ńtọ̀. àdínkù fún mi láṣìírí ẹgbẹ́ àṣírí wa ni ẹ wọlé ẹ jáde bí wọ́n ti máa ń sa orí àwọn àfáà nígbà àní ẹ wọlé ẹgbẹ́ nǹkan jáde ẹ ní láwùlẹ̀ ní àmọ́lẹ̀ ṣe kúlúwà láwù kankan. tọ wọn ni ọlọ́run wá fún lésì pé ya musa hmm. mọ́ńkọ́lá la ilaha illallah fi hazi ilẹ̀ ayyam hmm. marratan láìláìlá téèyàn kan bá ṣe láàrin ọjọ́ yìí mọ́ràtá ní ẹyọ kan tó ṣe hmm. ah, ọlọ́run sọ pé làwọ́dà àti sàmáwá àti sábọ̀ làwọ́dà àti sàmáwá àti sábọ̀ wọ̀là àrùdúnà sábọ̀ fi káfàtìlì mìsàn káwá gbé òṣùwọ̀n lọ́wọ́ méjì kalẹ̀ hmm. káwá gbé gbogbo sọ́mọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje ká gbé sí apá hmm. òṣùwọ̀n kan wàlá ìlà ìlà fìlẹ̀káfàtì òkòrò apá kejì ká gbé láìlà ìlà ẹ̀yọ̀ kan síbẹ̀ ó ní lafakulat waraja àti hazil mọ̀kọ́lá àlèyìn nàìjíríà. Allahu akbar. bẹ́ẹ̀ bá ti ń gbé láìláìlà sí ẹgbẹ́ kan báyìí àtayé àti ọ̀run tó wà ní ẹgbẹ́ kejì yóò sì tẹ̀ wọ́n lọlẹ̀. la ilaha illallah muhammad. látara pé ká lè mọ yìí tí ń bẹ níbi ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí. Mm-hmm kì í ṣe pé bóyá nítorí àmọ́ wá sáré àgbò àgbò mi ló lè jà jù ládùúgbò hmm. ẹni láti àgbò mi ni champion lẹ́ran ọdún rárá ẹ jẹ́ á tún fàsìkò yẹ ọjọ́ gbígbàdúrà lọ́jọ́ mẹ́wẹ̀ẹ́wá ká má waste ẹ ká má waste ẹ ká má waste credit wa ọlọ́run jọ dá fún sọ́pọ̀ ọlọ́run bá a ṣe dáadáa fún yín gbogbo ẹni tí wò wá ń lé sẹ́yìn náà ti gbọ́ báyìí hmm. oṣù tòlẹ̀ hijja oṣù àlùbáríkà ni oṣù bónọ́ọ̀sì ni fáwọn mùsùlùmí bó ti jẹ́ bónọ́ọ̀sì fáwọn tó wà ní hajj wípé anabi anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man hajja walam yarfuth hmm. walam yafsuq rọjà akáyà omi waladati umu anabi ni gbogbo ẹni yóò tó bá ṣe hajj bí wọ́n ti ń ṣe lọ́wọ́ yìí tó wọ́n á ṣe dáadáa wọn ò wá ìbàjẹ́ lọ́hùn wọn ò ṣe sìnà lọ́hùn wọn ò jiyàn lọ́hùn wọn ò sábúrú kankan lọ́hùn anabi ló ń tọ̀hún tó bá darí dé yóò dàbí ijó tó ẹsẹ̀ bí sáyé ni yóò dàbí ọmọ tuntun ni àtẹ́bàwọn ti lọ wọn àwa tá a wà nílé náà tá a lọ Mákà àsáwọn náà lọ́pọ̀tunítì tiwa ẹ̀já lò dáadáa ni má waste credit oṣù oṣù tá a wà yìí o má waste ọjọ́ mẹ́wàá yìí gbìyànjú kó orí pọ̀ gbàwẹ́ ńbẹ́ tó ọ̀bá tiẹ̀ wàá lè gbàwẹ́ mọ́ sọ kótókótó nú ẹ̀ mútàṣùbà rẹ lọ́sàn-án lóru la ilaha illallah la ilaha illallah anábì ní gbogbo tó ọba fi sùn ọlọ́wọ́n máa gbà fún wa ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan la ilaha illallah alikima tòní kò ní jù báyìí lọ lágbára Ọlọ́run ṣá Allah ṣùgbọ́n fa ni wọ́n tó bá fẹ́ béèrè béèrè míì ìbéèrè yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ibẹ̀ ni kẹ́ ẹ tẹ́kìtì àwọn ìbéèrè yín sí tó bá di jọ́jọ́ mẹ́jọ láti máa pàdé orúkọ mi ìdí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni mọ́ àsálàm wọ́n ìlànà ẹ̀kọ́ ààrẹ.